أبو الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àtúnkì ẹ̀yin olùgbọ́ wọn wọ́n pé جمعة kó ojúmọ́ àkó ojúmọ́ máa bárúkà ojúmọ́ aláàjẹká sórí ètò tí a kò ní alifik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello lórúkọ mi o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọlọ́njẹ́ kárí kọlọ́njẹ́ kẹjẹ́ kárí yín pẹ́ lórí dáadáa lójú pẹ́ẹ́nẹ̀sì islam kọlọ́n kó sì jẹ́ kí ẹ ní àtúbọ̀tán dáadáa kọlọ́n kó túbọ̀ bá a sọ so, agbára di ọ̀tun sí fún yín inshallah ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tí oníbèrè béèrè wípé ṣé ọ̀ràn yan túláàsì ni fún yàwó láti máa ṣe àdúrà fún ọkọ rẹ̀ ìbéèrè yẹn wá láti ọ̀dọ̀ amọ́tòlá nílùú èkó eléyìí ò báwọn ìbéèrè míì tún ni pé wọ́n ní tí ọkùnrin bá fẹ́ ju ìyàwó kan lọ tí ìyàwó ẹlẹ́ẹ̀kejì tàbí ìkẹta tàbí ìkẹrin tí ọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí i ó wá ju àwọn ìyókù tó bá ní ilé lọ lọ́jọ́ orí ṣé ẹni yóò máa lò fún wọn ní àbíbò tó bá sì jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ náà tó jẹ́ ìyálé ló àwọn ìyókù tí ọkọ fẹ́ lọ ṣé ẹni òun náà máa lò fún àwọn eléyìí náà ẹ jẹ́ ń darúgbà náà bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ìbéèrè tó ní béèrè sí nípa pé ṣé ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin pé kó máa ṣe àdúrà fún ọkọ rẹ̀ tí ṣíṣe àdúrà fọkọ tá a bá gbé sí abẹ́ ṣíṣe dáadáa sọ́kọ a jẹ́ pé ọ̀ràn yẹn ni kó máa ṣàdúrà fọkọ rẹ̀ hmm. nítorí pé obìnrin kan ò sí. Hmm tí ó jẹ́ ìyàwó lọ́tẹ̀ ọkọ hmm. tí ọba máa ṣe dáadáa sọ́kọ tí ó rí bẹ́ẹ̀ gbé. sọ ní tí ó jẹ́ kí obìnrin kó rí ìdí fi múlẹ̀ lọ́dẹ̀ ọkọ rẹ̀ kẹsẹ̀ rẹ̀ ọ̀ràn lẹ̀ tó hmm. náà ni kó ṣe dáadáa sọ́kọ á jẹ́ pé ṣíṣe dáadáa sọ́kọ ọ̀ràn yẹn ni. Hmm. àdúrà tẹ̀sí rí yẹn tí obìnrin bá ń ṣe àdúrà fún ọkọ rẹ̀ pé kó dáa kó má burú kó má bàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé yóò mú kí dáadáa tóbìnrin yẹn náà kọ́ pọ̀ hmm. nítorí pé ìfọ̀kànbalẹ̀ igi ni ìfọ̀kànbalẹ̀ ẹyẹ hmm. nígbà tí gbogbo nǹkan ọba sí ẹnu rí fọ́kọ bóò ni ọkọ náà sì lè rí nǹkan dẹ́rìn pẹ̀kẹ́ ìyàwó hmm. kò ní rọrùn so ṣùgbọ́n kì í wá sí ìyàwó nìkan ìlẹ́jọ́ ràn yàn lórí rẹ̀ kó máa ṣàdúrà fọ́kọ rẹ̀ ọkọ náà ràn yàn ló lórí ẹ̀ kó máa ṣàdúrà fún ìyàwó rẹ̀ nítorí pé tá a bá gbé sísàdúrà fọkọ sábẹ́ dáadáa ṣíṣe sọkọ ọlọ́run lè dáa sọ́nù alukur'an pé walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walirrijali alayhinna daraja àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ ká dáadáa sí àwọn náà gẹ́gẹ́ bó ṣe jọ́ràn yàn lórí tiwọn náà pé kó ṣe dáadáa sáwọn ọkọ wọn hmm. ọ̀ràn yàn lọ́jẹ́ lórí ọkọ kó nù ṣe dáadáa síyàwó rẹ̀ bó tilẹ̀ pé àjùlọ. tọ́lọ̀ ń ṣe fún ọkọ ju ti àwọn ìyàwó lọ hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin náà nírú ẹ̀tọ́ hmm. tọkọ ní lórí tiẹ̀ náà òun náà nírú ẹ̀ lórí ọkọ hmm. tí wọ́n bá lẹ́tọ̀ọ́ kí ìyàwó rẹ̀ ṣàdúrà fún ọ òun náà lẹ́tọ̀ọ́ kí wọ́n náà máa ṣàdúrà fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n sọ pé ǹjẹ́ téèyàn bá fẹ́ ìyàwó mi ká pé ìyàwó ẹlẹ́kẹrin ó ọlọ́run á kádàrà pé kóun ọlọ́jọ́ lórí ju gbogbo àwọn ẹni tó síwájú ẹ̀ lọ hmm. ṣé ẹ ni wọ́n máa lò fún ni àbí ìwọ tó bá jẹ́ pé ẹ̀yin dípò wọ hmm. ní èdè Yorùbá bá túmọ̀ sápọ́nlé hmm. kò túmọ̀ sápọ́nlé nínú èdè àwọn míì Islam ń fẹ́ wípé tá a bá jọ jẹ́ ọmọ ìyá ara wa nínú ẹ̀sìn Islam ká pọ́nra wa lé. Hmm. so ẹni tí wọ́n bá wájú yóò ṣàpọ́nlé ẹni tó dé ẹni tó dé náà kò gbọ́dọ̀ fojú di ẹni tó síwájú. so lábẹ́ òfin ọlọ́run a máa pọ́nra wa lé a máa yẹra wa sí. Hmm. ṣùgbọ́n ẹ̀yin dípò wọ̀n ó lè jẹ́ èdè àpọ́nlé lọ́dọ̀ Yorùbá nígbà tíjà ò tí ṣẹlẹ̀ <laughs> tó bá ti ń di pé á wọ̀ àìgbọ́ra ẹni yìí kan bá ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ní ìdìwọ̀ lédè yorùbá kìí ṣèdè àpọ́nlé nítorí pé kò káyé ló gbogbo ìgbà à máa ń lò gbà tí nǹkan bá fara rọ ni so ẹni pé ńgbà tí wàhálà bá ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀yin tí wọ́n dìwọ̀ wọ́n bá ní à sẹ́mi náà ló ń lò wọ́ fún pé ọlọ́ǹgà ń kọ́ síbọ̀dá là ń pọ̀ lọ́nà subhanallah. Hmm so eléyìí túmọ̀ sí pé ẹmọ́wùlẹ̀ jẹ́ ajẹ́ pé eléyìí látẹ̀bà tì táfi wá da lérú hmm. wípé o eléyìí ìṣẹ́gbẹ́ gbogbo yín o hmm. ẹ̀yin ni kẹ́ ẹ máa pè o hmm. ẹ máa pè ní wọ látàrí pé ẹ bá sí ní ọ̀rẹ́ o láti wọlé ọkọ yìí ẹmọ́wùlẹ̀ wọn bá máa pera wọn níwọ wọn bá máa pera wọn lẹ́yìn àwọn wọn mọ̀ ẹ bẹ́yìn sí wọn ń tónú àṣà Islam ò tó bẹ́ẹ̀ wípé nítorí pé ẹnìkan bá ti wọlé ọkọ ṣáájú ẹnìkan òun sí ní ọ̀rẹ́ yọọ máa wá lu ẹni tí ó dé lẹ́yìn rẹ̀ bí ọmọ ọ̀dọ̀ hmm. yọọ máa ránṣẹ́ yọọ máa tì síwá yọọ máa tì sẹ́yìn hmm. islam ò tó bẹ́ẹ̀ gbogbo obìnrin kọ̀ọ̀kan lọ́ọ̀dẹ ọkọ ìyàwó lọ́nà hmm. òun náà lẹ́tọ̀ọ́ àtọ́júṣe tọkọ gbọ́dọ̀ ṣe fún gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe fún ìyàwó mi ṣògèsè pé nìkan lọ́wọ́ á mú nínú àwọn ìyàwó rẹ̀ láàyò tó mú àwọn yòókù ní pọ́ọ̀sì islam ò faramọ́ so a gbọ́dọ̀ rí i pé gbogbo obìnrin la fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn obìnrin láàrin ara wọn àlàkalẹ̀ tí ó dẹkùn lè rẹ́pọ̀ láàrin ara wọn tí wọn ò ní ṣọ̀tá òun náà lọ yẹ kẹ́ ẹ̀ làkalẹ̀ bó tilẹ̀ jẹ́ pé obìnrin sóbìnrin lọ́ọ̀dì ọkọ kan náà àní sáláì máa rí kọnu kọ́họ láàrin wọn ṣùgbọ́n mi sí omi òtó ní sáláì máa ṣẹlẹ̀ àmọ́ lọ́nà tí ó gbà dínkù púpọ̀ tí ò ní wá jẹ́ pò náà là ń bá yí lọ́sàn àti lóru. Hmm. jazakumullahu khairan sheikh. Ah, ẹ jẹ́ kí ẹ máa ṣe bẹ́ẹ̀ kí n máa fi tó wa létí pé ẹ lè máa láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò ẹ máa fi wá àtẹ́bá ti ń rí ẹ máa rí èmi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete tẹ́bá sì ń rí báyìí ẹ máa ṣí ààrẹ ẹ máa fọ́lọ̀ rẹ̀ bákan náà kẹtùmọ̀ láìkí ẹ̀ pẹ̀lú nọ́mbà tó ń bẹ fáwọn ará agbègbè jákèjádò ilẹ̀ nàìjíríà náà ní zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nígbà táwọn ará òkè òkun lọ́hùn tí wọ́n sì lè máa lò plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kò yin bí ẹ ti ń pè. ọmọ balùwẹ̀ olókòdà tó kéde ní ìgbìmọ̀ ṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn bá rántí bóyá bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn pé èèyàn fura tó látàrí pé bóyá ní àjò lèèyàn ṣe ni ìyẹn wà ń mú wá sínú títà àsìkò tí mo ṣe sọ láti ni ìyẹn mo rántí sùúrù rí báyìí nígbà mo délé tí mo ń san gbèsè ìrún àyè bóyá kàtẹ́yìn bá wá rántí ní bí ọ̀sẹ̀ kẹta ṣé ìrún téèyàn ló tó kí síwájú lẹ́yìn ètèyàn rántí rẹ̀ séèyàn ó tún gbogbo ẹ̀ sí wá ní ìbéèrè ìmọ̀lá ọ̀kọ̀ràn lágbọ́dẹ́ ọ̀fẹ́kọ́ mọ̀ lo imar wọ́n wá ń bùkátà sí nígbà tẹ́lifísà yìí àwọn nǹkan bẹ́ẹ̀ báyá bíi ọ̀fẹ́ para kankan kan pé pẹ̀lú tóun ti fẹ́ ká lù wọ́n rí ṣé èèyàn lẹ́tọ̀ọ́ àti rà fún nínú fẹ́rẹ́ islam sáwọn ẹ̀fọ́ mi sọ̀rọ̀. èèyàn ti èèyàn ti rìnrìn àjò tọ́sẹ̀ mẹ́ta èèyàn wá rántí pé lórí ìrìn àjò yẹn ó ṣeéṣe kọjá pé èèyàn rántí ṣe sọ̀látù bọ̀ọ̀rù so ìgbà tí yàrá rántí sí ti pọ́sẹ̀ mẹ́ta báyìí hmm. báwo láti ṣe ṣe pẹ̀lú àwọn sọ láti tó wá lẹ́yìn ẹ̀ hmm. lópin ìgbà tó bá ṣe pé sọ láti ta gbàgbé sígbà tá a rántí hmm. ọjọ́ ti lọ lórí rẹ̀ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tẹ̀ wú yẹn sọ láti yẹn só ńládàsán padà àní tún àwọn èyí tó wà lẹ́yìn rẹ̀ ṣe má ṣùgbọ́n tó bá jẹ́ pé nísìnyí èèyàn gbàgbé láti ṣe sọ láti bọ̀hùr nírú àsìkò sọ̀látù làìṣà èèyàn parí ìṣà lèèyàn wá rántí pé a ẹ̀ máa ṣe sọ̀látù bọ́ọ̀r so ntọ́jú ọ̀ràn yẹn ni pé kéèyàn wá ṣe sọ̀látù bọ́ọ̀r yẹn èèyàn ṣe asiri èèyàn tún ṣe magrib èèyàn tún ṣe ìṣà èèyàn tún ṣe lópin ìgbà tí sọ̀látù yẹn tí ò tí ju márùn lọ hmm. tó bá ju márùn lọ so ẹ̀ bùkátà láti tó má eléyìí tásìkò tiẹ̀ sì wà lóde lẹ́kọ̀ọ́kọ́ sí kó tó di pẹ́ ṣe yókù àmọ́ ńgbà tí ojú márùn lọ ẹ san eléyìí tẹ gbàgbé láti ṣeun gbogbo tẹ bá ṣe lẹ́yìn rẹ̀ ẹ tuntun ṣe. ẹni hmm. ìrìn ìjọba wọn ní téèyàn bá níyàwó kan téèyàn ń fẹ́ kó ṣe súnà bí kò máa lo khimar hmm. àbí kò máa lo niqab hmm. ǹjẹ́ tó náà bá wa sọ pé kóun lè bá a ṣe tí wọ́n fẹ́ kóun ṣeun òun ní àwọn ọṣẹ ìwẹ̀ kan àti para kan tóun fẹ́ kó ra fóun so Ah, kò sí nǹkan tó burú mbẹ ó tilẹ̀ jẹ́ pé ká lọ mà ipe ẹni tá a bá pè wá sí di kó sẹ́sìn ńṣe ni kó sẹ́sìn yẹn pẹ̀lú pọ́mọ̀dájú pọ́lọ̀ ló ń ṣe fún hmm. kì í sọkọ hmm. Hmm. nítorí pé a rí nínú àwọn obìnrin ẹni tó yẹ pé yóò máa wọ jìlbáàb tí yóò máa lo nìkọ́ọ̀b tó jẹ́ pé ńgbà tí ọkọ bá di pọ́kọ́ lẹ̀ gbogbo ẹni ọ̀wọ́n dànù kí ló dé ìyá alágbájá rẹ̀ tí a lè pé lórí ibú ń wọ fún un mo ti kolúwa rẹ̀ olúwa padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ni ah, ọlọ́run ní dọ́ padà sí back to sender mm. torí tó bá padà sí back to sender aburú pọ̀ ń bẹ mm. so irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ mm. èyí tó ń túmọ̀ sí pé mùnáfíkì àdínì ti pọ̀ jù so wọn kàn ń ṣẹ̀sìn lójú ayé ni ọkọ̀ ò tí ì lé mi ni mo ṣe ń wọṣọ ìbọn bá ti lé mi èmi náà ni wọ́n mọ̀ ọ́ sọ jùjú káyé wọ́n mọ̀ fẹ̀sìn ọlọ́run sí wàhálà wọ́n mọ̀ fi ṣe yẹ̀yẹ́. Hmm tó ń fi ṣe wàhálà ni torí kò ń jìyà lásán ni torí kò ní ládàá lórí ẹ̀tẹ́lẹ̀ náà nígbà tó ń ṣe hmm. so ó sì jẹ́ ipò nfin tanra rẹ̀ dànù nítorí pé ó ò sẹ̀sìn ọkọ lásán ńlọ ń wẹ̀wù yẹn fún nítorí kọ́mọ̀ bá lé ọ dànù hmm. ọ fẹ́ kó lé ọ ló fi ń wọ̀ nígbà tó sì ti lé ọ ńkọ́ kẹ́wù náà fọ́ ọmúra rẹ̀ hmm, sórí eléyìí ọ̀yẹ́ ìwé obìnrin tí wọ́n wá ní kó lo jìlbáàbù tí wọ́n ní kó lo nìkọ́ọ̀bù tí wọ́n wá ń sọ fọ́kọ yìí pé tọ́ọ̀bà lo tọ́ọ̀bà lo jìlbáàbù tọ́ọ̀bà lo nìkọ́ọ̀bù ìwọ náà láwọn bùkátà òun náà ní kíkọ́ kọ́kọ́ kọ́ ra ọṣẹ ìwẹ̀ kọ́ ra àwọn nǹkan para fún ọ. Hmm. so eléyìí náà kò dáa tó kò dáa tó nítorí pé èyí ń fi mẹ́jẹ̀mú lélẹ̀ nítorí pé èèyàn fẹ́ sẹ́sìn wípé tí wọn bá ti pé àwọn mẹ́jẹ̀mú ò ní sẹ́sìn níjọ́ tó ṣe bá tán kọ́tọ́kọ́ ọ̀bá rówó rọṣẹ̀ níjọ́ tí palaba tán tó kò rówó para mi ló tún di back to sender náà nù <laughs> so ìyẹn máa ṣẹ̀sìn tọrọ lọ ni. Hmm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín bí ẹ ti ń pè o. ìwúlọ̀ ń sọ̀rọ̀ láti ìgbọ́mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta mú mi ìbéèrè aláwọ̀kọ́ ni pé tí èèyàn bá ṣe sọ̀lá lọ́wọ́ ní jama hmm. tí wàá kú láṣà àti ní wọ́n sálámù tí àlùwà lèèyàn wá já tí àwọn lọ tún àlùwà la ṣe hmm. tí èèyàn wá fẹ́ fi sọ láàyè padà tí èèyàn wá rẹ ni pẹ̀lú èèyàn láti ṣe jọmọ́ hmm. tí èèyàn bá ti sọ láàyè tí ládàá pé èèyàn ti jọmọ́ lèèyàn máa gbà ní ládàá pé èèyàn dáhùn sí ìgbé àkọ́kọ́ nìyẹn ìgbé hmm. ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ àkáǹtì kan wà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti tẹ̀ bí láti rí ram kó tó di pé ọmọ ti ka súrátọ̀lẹ̀ fatia ìgbé ẹlẹ́ẹ̀kẹta ni wípé Eh, ká gbẹ́yẹ́ bá ti mọ̀ yìí ní eh, àdúgbò eh, àwùjọ wa ń fi ní gbogbo ọ̀nà dáhùn èèyàn gbà fowó jọ ní pé a fẹ́ fi ní gbè ní ẹ̀sìn. ìlọ wa ní mọ̀ mọ́tọ́ yẹ pé àwọn ẹ̀sìn wọn fẹ́ fi jẹ oyè ẹ̀sìn. tí mo mẹ́rin wa sọ fún yẹn tí wọ́n á ṣàlàyé fún wọn pé irú ìwé tí wọ́n ní jẹ yìí ìkórèjọ lásán ni kò sí ní ìlànà ìsìlámù mm-hmm. ìjọba ìbámu. tí mo fẹ́ yẹ fẹ́ kí ẹ wá sọ fún àwọn ẹgbẹ́ ìlú kí ìlú ọ̀nà ni èèyàn ti ń fi gbogbo sí ẹ̀rẹ́ sí ọ̀nà ìlú yẹn ti gbà látàrí kí wọ́n bá kọ àti sí. ó ti yé. alhamdulilayi ẹni tí òbí rẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fi jẹ oyè kan pé oyè ẹ̀sìn hmm. tó sì jẹ́ pé òun náà ni ọmọ tí ó lè ṣe ìnáwó bí ayò ti ṣe jẹ oyè tó fẹ́ jẹun tóun sì ti mọ̀ pé ọ̀nà kan ni nínú ọ̀nà táwọn èèyàn ń gbà láti kówó jọ lọ́wọ́ àwọn èèyàn kó jẹ́ ń gbọ̀ báyà. ṣé ìgbà téèyàn bá kọ fóbi rẹ̀ tóbi sí kọ̀ téèyàn sọ fún wọn pé wọ́n kàn fẹ́ gbowó lọ́wọ́ yín owó làwọn fẹ́ kó jọ tí wọ́n fi kó jẹ òbí ọ̀gbọ̀ ọ̀gbà ọ̀sán ni bàbá fẹ́ dójú tì lòní sì náwó tí àtijọ́ yèyí ń bùkátà àti pé pápá gan tó bá kùnà láti ṣènáwó yìí àwọn ò sì ra àwọn gbọ́yé tí o bá kùnà láti ṣènáwó yìí àwọn lè sòdì ọ̀rọ̀ sí ọ ọ̀nà wo lèèyàn lè gbà téèyàn lè fi bọ́ láàrin àsìgbọ́ àti òdì ọ̀rọ̀ eléyìí tóbi èèyàn ti fi ń sẹ́rù báyìí nípa oyè tó lòun fẹ́ jẹ yìí kò sọ́nà kankan tẹ́ ẹ lè gbà ju pé kẹ́ ẹ sọ tí sòdodo kẹ́ ẹ sọ fóbìyín lọ ntẹ́yìn gbọ́ nínú òfin ẹ̀sìn Islam yẹ ẹ sọ fóbìyín tóbi náà bá ti gbọ́ bákan méjì ni nínú kọ́lọ́wọ́n abojì kí wọ́n gbọ́ kí wọ́n gbà àdúrà tẹ́yìn ọmọ ṣe nù àbí kí wọ́n gbọ́ kí wọ́n fa kíkọ́rí páwọn ò ní gbà ẹ gbọ́dọ̀ títorí àìlágbọ̀ọ́yé tiwọn nípa ẹ̀sìn kẹ́yìn tẹ́ wá lẹ gbẹ́sìn yìí kẹ́ ẹ máa ṣe ń tọ́ta kò ń tẹ́ gbọ́yé nínú ẹ̀sìn hmm. torí ẹ̀ à ń fi ní joyè lórúkọ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà irọ́ ni àtẹ̀tàn jẹ́ ẹni tí ń fi ẹjọ́ yẹn gàrà bó lọ náà rí nọ́ọ̀sì. so gbogbo ọ̀nà àti kówó jọ kówó jẹ lásán ni wọn á gbé ń joyè bẹ́ẹ̀ ní nọ́ọ̀sì àwọn ti jẹ́ tán táwọn tó délé ayé àwọn ẹni gidi tó sin náà wọn ti jẹ́ tán mm. so kò bá ti sí nǹkan kan táwa ti ọ̀ lè rí pọ́nlá mm. so eléyìí túmọ̀ sí wípé ẹ̀tànjẹ lásán ni eléyìí tí ò ní túmọ̀ tó sì yẹ kí gbogbo mùsùlùmí ọ jáwọ́ ńbẹ̀ mm. bí lè mọ́mù ní bá ń fi hàn joyè báwọn jáwọ́ ńbẹ̀ làdáni ní jáwọ́ ńbẹ̀ ọlálásà látùkàn ni jáwọ́ ń bẹ irọ́ lásán ẹ̀tàn jẹ́ òfútù fẹ́ tẹ ọ̀rọ̀ kò ní ìtumọ̀ kankan lábẹ́ òfin ọlọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ wá ní tábà ṣe takbiratul ihram tán ǹjẹ́ àdìkárù kan wà tí ìsìláàmù ní káwí bẹ́ẹ̀ ni àdìkárù wà à ń pè ní du'aul istiftah àdúrà tá à ń fi ṣe sọ̀lá kẹ́bà wo inú Hisnul Muslim ẹ̀rí ń bẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan eléyìí tánà bí fi kọ́ wa nínú rẹ̀ ní Allahumma ba'id bayni wa bayna khataaya كما بعدت بين المشرق والمغرب واغسلني من خط... ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد اتمام مثلا ẹtọ́ ṣe béèrè في صلاة الجماعة fi ركعة nu ركعة باري wá wà ní raka ti ẹ wá jáde ẹ lọ tún àlọ́ aláṣẹ gbàtẹ́ padà dé ẹ rẹ́ fún mi tẹ́lẹ̀ tuntun sọ láti yẹn jọ ṣe níjàmá wọ́n padà ṣẹlẹ̀ pé yìí náà lẹ́ dá nǹkan yín ṣe ṣé ládàá pé ṣe jàmá lẹ́gbàá ni àbẹ́yìn lẹ́ dá ṣe. àkókò sọláàtì kì í jẹ́ sọláàtì àyàfi tá a bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú allahu akbar tá a sì parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum èyí tẹ̀yìn ṣe wọn ẹ̀ tí ìbàdí asalaamu tálù àlàáfíà eléyìí túmọ̀ sí pé mo ti kọ́kọ́ bá jàmá kálù àlàó tó já eléyìí ò sínú pé ti ṣe sọ̀lá hmm. torí tó bá já sí pé ti ṣe sọ̀lá àti ní alọ́lá kí lẹ̀ ń tún lọ sí sọ̀lá àti wo lẹ̀ ń tún sí. Hmm. so èyí tẹ́ ẹ rí ṣe pẹ̀lú Allahu Akbar tẹ̀sí parí sí assalamu alaikum ńlá pẹ̀ẹ́rì ṣe torí rẹ̀ sẹ́yìn lẹ́ dá ṣe ní àbíjàmá ẹ̀yìn nìkan lẹ́ dá ṣe eléyìí ò bùkátà béèrè hmm. ọ̀rà bí àwọn ìpèsè ń wọn ẹ tún jẹ́ mú ìbéèrè eléyìí náà wá Ah, oníbèrè ìbéèrè wọ́n ní ṣé obìnrin ó lè máa tọrọ àrísìkì fúnra rẹ̀ ní gẹ́lẹ́ bó ti ṣe ń tọrọ fún ọkọ dáadáa àbí ṣé obìnrin lè máa tọrọ pé kí Ọlọ́run fóun ní àrísìkì ju tọkọ lọ àbí kó má tó tọkọ ẹ̀. <laughs> ìbéèrè sọnù lélẹ́yìn so lábẹ́ òfin Ọlọ́run wọ́n tọ́ kóbìnrin náà máa tọrọ àrísìkì fúnra rẹ̀ hmm. bí ṣe ń tọrọ fọkọ kọ́dà sún sunna anabi sallallahu alaihi wasallam fi yé wa pé tábà fẹ́ tọrọ fẹ́nikẹ́ni kakọ tọrọ fórí ara wa náà hmm. so ọmọ tọrọ fórí ara rẹ wà tọrọ fọkọ rẹ wọn ní ṣé a lè tọrọ pé kárìsìkì tiwa kọ pọ̀ ju tọkọ lọ àbúrò máa sóra rẹ mọ́kọ hmm. nípa rìsìkì ọlọ́run mi ní rìsìkì tí ó tí ó tí ó tó ṣì ò ní wá lẹ́yìn rẹ̀ tó o pè nídìí pé kọ́ ọmọ wa fira rẹ sí ẹgbẹ́ ọkọ pé tí ó pọ̀ ju tọkọ lọ wà á ń wà tí ìsìnkú ọfẹ́ mu lọ́mọ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ ká sí kí n máa fẹ́ kọ́ pọ̀ kọ́ gbáyì hmm. ilé ìjẹ̀bù sílẹ̀. hello. hello bàbá. ó kọ yín o. dókítà ọ̀fẹ́ afárí yusuf ni láti ìsàlẹ̀ ọ̀rọ̀ ló gbọ́mọ̀ sọ. kí ni ìbéèrè o. ẹ̀dá kò ìbéèrè yín ó ọ̀dà à ń gbọ́. olóògùn yóò ní sí ọlọ́run um, wa. kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. pé mo fẹ́ ìyàwó ọjọ́ mm-hmm. ọmọ mi sẹ́yìn mm-hmm. ó sì gbà fún mi pé bá mi mm-hmm. ó gbà ó bímọ awẹ́ asọ́lórúkọ wa. ọwọ́ ajẹ́yìn náà lọ́ba tó padà lọ ó wá nà ọbẹ̀ ó wá bà mí nínú jẹ́ rí pé mo ní ìní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ mọ́ àwọn ọmọ tó bílẹ̀ àwọn ọmọbìnrin ni wọ́n tó kókó ogun wọn náà ó kókó wọn lọ sí ẹ̀sìn kírísítẹ́nì yìí tó àwọn èèyàn míì wọ́n wá ń sọ fún dájú pé mo ti bínú jù torí ìgbà káwọn ọmọ kí wọ́n dọ́dọ̀ mi ìgbà ká ní àjọṣepọ̀ kankan tó ń bá ní kí ni tó dè mí mú kí ni kí ni mo ṣe tọ́jú àṣìṣe tàbí kí ni tó kí n ṣe ní ṣúnà. ọ̀dà alhamdulilayi òfin ọlọ́run bẹ̀rẹ̀ lè dára gbà wípé mùsùlùmí lè fẹ́ nasaraniya hmm. àbí yahudiya hmm. ẹlẹ́sìn christian àbí ẹlẹ́sìn jù hmm. ọlọ́run bá gbà pẹ̀lú fẹ́ wọn níyàwó ṣùgbọ́n kò gbà wípé kí àwọn ọkùnrin wọn fẹ́ ọmọ mùsùlùmí níyàwó ọlọ́run ọba ló ṣòfin báwọn ọlọ́run sì ṣòfin kẹ́nìkan máa pé mo níbèrè so gbàtọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ló dára tí wàá gbà pé wọ́n lè fẹ́ obìnrin wọn níyàwó ọlọ́run ọba ò sọ pé mo gbà pé kẹ́ ẹ fẹ́ wọn níyàwó tí wọ́n bá gbà pa wọn ọba yẹn ṣe islam hmm. torí ẹ̀yin lẹ ń ṣàfikún nǹkan mi hmm. ọlọ́run ní mo gbà kẹ́ fẹ́ wọn ètò túmọ̀ sí pé ó lè máa ṣẹ̀sìn tiẹ̀ hmm. kí wọn náà máa ṣe tiẹ̀ ọlọ́run gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìdí tó náà fi gbà bẹ́ẹ̀ fọkùnrin ni pé ọkùnrin ni wọ́n ọlọ́run sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin lòpọ̀ mú lérò fáwọn obìnrin ètò túmọ̀ sí pé ìwọ ló mójútó lé Hmm. ìwọ lọ́ọ́ máa tọ́jú àwọn ọmọ rẹ tó sì máa fi wọ́n mọ̀nà hmm. o ò sì ní gbà bí tí wulẹ̀ ó kéré ma kóbìnrin ọgbà stẹ́rìn mọ́ lọ́wọ́ hmm. kó wá jẹ́ pé ní ọmọ tukọ̀ gbèsè ayé rẹ̀ tọ́ tí bàbá ti rí ṣe bẹ́ẹ̀ ó dájú pé àwọn ọmọ rẹ mùsùlùmí làwọn jẹ́ ìyàwó tó fẹ́ náà tó ń jẹ́ yahudiya àbí nasraniya pẹ̀lú àṣẹ lọ tó náà máa rí dáadáa ìsìn Islam àti bẹ́ẹ̀ ti ṣe ń ṣe òun náà ní paríparí iná líle horo rẹ̀ ọ̀padà yá gbẹ̀yìn ọ̀rọ̀ oní hmm. rí i pé islam lọ́nà hmm. kì í ṣe nǹkan mi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ní wọ́ọ́rọ́wọ́ oní padà di mùsùlùmí tí yín wá ṣẹlẹ̀ pẹ̀lú pé ẹ fẹ́yàwó yẹn pẹ̀lú májẹ̀mú pólọ́wọ́ islam tó hmm. adúpẹ́ ó sì islam yìí náà ṣùgbọ́n nígbà tí ó di pé ọjọ́ lọ díẹ̀ lórí islam rẹ̀ ó tún padà padà sí ẹsẹ̀ rẹ̀ ó islam mà lábẹ́ òfin ọlọ́run obìnrin yẹn lè ṣẹ́kù lọ́dọ̀ yìí mọ́. Hmm. nítorí pé fi ọlọ́run gbà nípìnlẹ̀ pẹ̀lú fẹ́ ní yahudi àbí nàṣọ̀rọ̀ níyà kọ́ máa ṣẹ̀sìn rẹ lọ. ṣùgbọ́n ní ìfẹ́ ti di mùsùlùmí hmm. mùsùlùmí tó ti dáhùn èèwọ̀ ni lórí rẹ̀ kó tó padà pọ̀ òun sí ìsìláàmù mọ́. Hmm. ọlọ́run lè dáhùn sọ pé wàlá tó ń ṣe kó obìnrin sọmọlì kàwáfìr ẹ gbọ́dọ̀ di àwọn obìnrin tó jẹ́ káfìrì mú níyàwó òun ti di káfìrà nìsín nígbà tó ti kọ́kọ́ ṣe ìsìláàmù tó tún wá lóun ò ṣe ìsìláàmù mọ́ torí ẹ̀ nǹkan yọkan tó lè la ìgbéyàwó rẹ̀ tó fi lè padà tó máa jẹ́ ìyàwó yín òun náà ní kó padà sẹ́sìn Islam pẹ̀lú ìtúbà tó ní agbára so tó bá ti ṣe báwọn kò sí wàhálà wọn á ní kò tún máa lórí tiẹ̀ nìkan tún kó àwọn ọmọ kó àwọn náà lọ di ẹ̀sìn tó lòun padà sí so ẹ̀yin iná ni ó dàbí ìgbà tó ṣe pé okùn ṣòkòtò yín fẹ́ dẹ̀ hmm. so wọ́n yẹ kẹ́ ẹ tètè mú so dáadáa Hmm. kí ni ìtumọ̀ pẹ́yìn ìjọkọ tọ́lọ́ ń gbà fún pẹ̀lú ìfẹ́ tẹ́lẹ̀ náà ṣèbí torí pẹ́ lè lámòjútó tó péye lórí àwọn ọmọ ni táwọn ọmọ òfin ní di ẹni tí ò ṣe Islam tó ń bolẹ̀ wá gbójú sí títà lóbọ́ fi wọ̀ hmm. kí lẹ̀ ń wòran tó fi jẹ́ wípé àwọn ọmọ yín láwọn ò ṣe Islam à ẹnu yín ò ti gbọ̀rọ̀ o hmm. ẹ gbìyànjú láti rí pé àwọn ọmọ yín wọn ò ṣe kèfèrí lójú yín o ọjà bó ti ṣe jẹ́. hello. hello. Naam salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ yín o. àbíjẹ́lì ló kọ́ mi láti Ghana. láti Ghana kí ni ìbéèrè yín. béèrè mi ni pé ọ̀gá yẹn máa jẹ́ àmọ́díyà mhm. tí wọ́n á dààmú yẹn pẹ̀lú pé kéèyàn sá àsálámọ̀ sí òun ìgbé tí à ń béèrè pé àkílódé tó òun máa ń sálámà sáwọn kristian èmi wá máa sọ pé tó kó mọ̀ mọ̀ sálámà sáwọn kristian mọ́ ó wá ní kí ni ìdí tí òun ò ní fi sálámà sáwọn kristian ẹ̀rọ àwọn tí tí mo kàn fẹ́ sọ tí mo kàn fẹ́ béèrè ni pé ṣé ó ti yé ó ti yé ó ti yé alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run tó bá pé sálámà tàwa mùsùlùmí ni bí asalaamu alaykum àbí asalaamu wa rahmatulah àbí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu haram ni lórí mùsùlùmí kọ́kọ́kọ́ sálámà bẹ́ẹ̀ sẹ́ni tí kìí bá ṣe mùsùlùmí haram ni wọ́n ti yàn bá jẹ́ christian kò bá jẹ́ jù torí sálámà yìí kìí kàn sí pàǹkìrì ẹni lásán ó ní í ṣe pẹ̀lẹ́sìn ó ní í ṣe pẹ̀lẹ́sìn torí rẹ̀ mùsùlùmí ló máa ń sálámà sí mùsùlùmí mùsùlùmí ló máa ń sálámà sí tó máa ń dáhùn eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá sálámà sẹ́ni tí èsè mùsùlùmí sẹ́lọ̀ hmm. ọ̀sẹ̀lọ̀ anábì sallallahu alayhi wa sallam onílẹ̀ tabda'u ahlal kitabi bis-salam hmm, hmm. fa idha sallamu alaykum faqulu wa alaykum ẹ gbọ́dọ̀ kọ́kọ́ máa sálámà sáwọn ahlul kitab yahudi àbí nasara christian àbí jew ẹ gbọ́dọ̀ sọ fún wọn pé asalaamu alaykum ìkírẹ ní tàwọn mùsùlùmí nìyí torí rẹ̀ tó bá jẹ́ pé ìwọ sálámà bẹ́ẹ̀ sí mùsùlùmí tí ó bá dá ọlọ́run má bínú o hmm. torí pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ni ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ so táwọn bá wá jẹ́ pé àwọn náà kọ́kọ́ sẹnu bóró tán ní asàlámù àlékún wọn kọ́ sálámà sí ìkíni tàwọn mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ kan ni hmm. òun wá ṣe bẹ́ẹ̀ sí anábì níbẹ̀ ṣe dáhùn lónìí wa alaykum hmm. so tó bá jẹ́ pé ẹni tí ó sálámà sí yín òun jẹ́ ni tí ń ṣe ìlànà àwọn kọ̀dìyà níyà hmm. ẹlọ́gà yín ọjọ́ kọ̀dìyà ni ní àwọn hmm. so ó wá ní ẹ wá ní bínú pé kí ló dé tẹ̀ kọ́kọ́ sálámà sùn tó ń bá so tẹ́ bá lágbẹ̀ẹ́ yẹ̀sìn islam ẹ̀ mọ̀ kó àwọn lẹ́yìn kì islam ni wọ́n ń nítorí pé nínú islam òfin ọlọ́run nínú alukur'an àti sunnah anabi muhammad sallallahu alayhi wa sallam ó dá lórí wípé kò sí ànábì ní ìmọ̀ tí ń bọ̀ wálé ayé kò sí ìránṣẹ́ kan tí ń bọ̀ wálé ayé má lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين النبي صلى الله عليه وسلم kì í ṣe bàbá ẹnìkan nínú yín ìránṣẹ́ ọlọ́run òpin àwọn ìránṣẹ́ òpin ẹnìkan bá sọ pé ìránṣẹ́ kan dé ànábì kan dé lẹ́yìn ànábì kẹ́ mọ̀ pé òpùrọ̀ ni ó sì ní irọ́ lọ́lọ́run pa ẹni tó bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kò lè jẹ́ mùsùlùmí. ànábì sallallahu alaihi wa sallam ní la nabiyya ba'di kò sànàbì míì tí ó dé lẹ́yìn mi máa ní ìtẹ̀síwájú àdéhùn yẹn ṣùgbọ́n àwọn òpùrọ̀ kan ń bọ̀ wálé ayé bí ọgbọ̀n oníkálukú wọn mọ̀ purọ́ pera rẹ̀ lánàbì irọ́ ni wọ́n ń pa ọ́ èmi lòkun àwọn ànàbì ẹni tó bá tún ní anabi kan bẹ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ anabi ló purọ́ hmm. ẹnìkan sì nípa anabi ló purọ́ kò ṣẹ́kù nínú ẹ̀sìn islam hmm. lábẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí àwọn amadiya yẹn támánsì sálámà sí yín ẹ gbọ́dọ̀ dáhùn torí pé àwọn ò ṣe islam tọ́lọ́run fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé má pe alukur'ani nírọ́ má pe sunna nírọ́ hmm. wáyé o ẹ rí i pé àwọn gan láàrin ara wọn àwọn gan ọ̀káwá náà kún mùsùlùmí irú tiwọn sọ pé mùsùlùmí tiwa à ń tẹ̀lé tọ́lá à ń tẹ̀lé tànàbí mùsùlùmí irú tiwọn àwọn ń tẹ̀lé Mirza Ghulam Ahmed Al-Qadiani ẹ rí i pé wọn ò ní fi ọmọ ọmọbìnrin fún yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn ṣe láti fi ọmọ tiyín bìnrin wọ́n ní àpèjúwe rẹ̀ nípa àwọn mùsùlùmí ṣe lè fẹ́ àwọn kírísítẹ̀n àti yahudi tó sì jẹ́ pé àwọn ò ní gbà kọ́mọbìnrin tiwa kọ́ fẹ́ wọn sòbí àti gbẹ̀nu àwọn èyí ṣe nǹkan látara àfẹnú àtòdó tẹ̀yìn bá ká hmm. ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ntọ́lọ́ ń sì sọ làwa ń tẹ̀lé wọlé ń ti wá rí lẹ́yìn. Hmm. hello hello tó hello. wàhálà ìgbọ̀nsẹ̀ láwọn rahmatulah ọkọ̀ yìí bá ti ń pè o orúkọ mi ni abdulrahman pàtàkì láti ìfàtẹ́mọ́tà rẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ẹ bá wẹ ìjẹ náà bàtì. tó ṣé ó dáa kí ẹ máa dà níyàn ní ibẹ̀ pé aṣọ́dọ̀lá ìṣẹ̀lá aṣọ́dọ̀lá fúnra. tó ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. àkọ́ ni pé ẹni tó bá wọ jánábà ṣé nínú iléèwé yẹn ọtọ́kọ ẹ̀ máa ṣàníyàn pé àṣọra àkọ́kọ́ iléèwé ṣàníyàn hmm. iléèyàn kì í ṣàníyàn àníyàn inú ọkàn ló máa ń gbé láti hmm. pé kẹ́ tó wẹ̀ ẹni àdì sọkàn pé wọ́n lọ irúwẹ̀ bá mo fẹ́ wẹ̀ láti gbé ẹ̀gbin ńlá kò lára tí yìí máa kọ dínà ẹni láti sìn lọ. tẹ́ bá wá wẹ̀ tán ṣe é sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin. ẹ wí àmọ́ ẹ̀ ní wí níbi tẹ́ ẹ ti wẹ̀yìn pàápàá jùlọ tó bá pé ibi tẹ́ ẹ ti wẹ̀ ẹ máa tọ̀ bẹ̀ àbí ibi tẹ́ ẹ ti wẹ̀ ẹ máa tún yàgbẹ́ bẹ̀ nígbà tẹ́ ẹ bá tó jáde ẹ wá wí gbólóhùn yẹn kì í ṣe nítorí pé ẹ o nítorí àlùwàlá tó bọ́ sínú wẹ̀ ìyẹn tẹ́yìn bá ṣe àlùwàlá nínú ìwẹ̀ yín àlùwàlá àwọn sì jà ṣe mọ̀ pé lẹ́yìn àlùwàlá là máa wí gbólóhùn so ẹ wí nítorí àlùwàlá tẹ́ ṣe nínú ìwẹ̀ yẹn náà ọ̀dà hello hello. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. wa rahmatulahi wa barakatu o kò yin bẹ́ẹ̀ tí ń pè. gbèsè ọlọ́mọba lọ́ra ẹ̀mí àwọn dán. àmín o kò yín. orúkọ mi ni abdulrahuf abdulrahman láti Àbújá. kí nípa àwọn tó máa ń gba iṣẹ́ ìjọba hmm. gẹ́gẹ́ bí ìgbà ibi tá a rọ ara wa dé ní orílẹ̀-èdè yìí hmm. tó jẹ́ pé èèyàn ń try láti máa fi owó ra iṣẹ́ hmm. kan tó gẹ̀ẹ́sì iṣẹ́ ìjọba. níwọ̀n a máa ń sọ fáwọn ẹlòmíì pé kò bá sínú ọmọ àwọn àmọ́ ojú tí iṣẹ́ rí àfiwò pé àwọn entitled wọn ní certificate wọn everything so a fẹ́ kí àwọn dókítà kan máa sọ̀rọ̀ lórí ẹ̀. alhamdulilayi a rí i pé ìbéèrè náà ṣe pàtàkì hmm. oníkálukú ló lọ́mọ láwọn ilé ẹ̀kọ́ gíga hmm. àfojúsùn kálukú sì ni pé ńgbà táwọn ọmọ wa tó máa kẹ́kọ̀ọ́ tán bá jáde pẹ̀lú specialization tọ̀tọ̀ tó ní kálukú kọ́ káwọn ọmọ owó rí sẹ́tọ̀ jọjú hmm. kó lè bàa jẹ́ pé wọ́n kọ́kọ́ nísinmi fúnra wọn wọ́n sì tún wá ọ̀nà láti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn òbí wọn látara sẹ́tọ́mẹ́ǹsì àti tí máa ń wọlé. ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ púpọ̀ ní nàìjíríà tí wọ́n ń bí wípé àyè iṣẹ́ sì tún wà tó pọ̀ jọjọ. Hmm. ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ni pé tí wọ́n kéde síta kíkẹ́ káwọn èèyàn kọ ìwé àti wáṣẹ́ lágbọ̀n abìkan wọ́n kàn kọ̀wé yẹn síta ni láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ nítorí pé àwọn ẹni tí wọ́n gbà wọ́n ti gbà wọ́n lábẹ́nú látàrí bákan méjì hmm. alákọ̀ọ́kọ́ kọjá pé àwọn ẹni tí wọ́n fẹ́ gbà wọn oníkálukú ní àwọn ẹni tó ti bá wọn lu ẹsẹ̀ tó kìsì bí ẹni tó gbà wíwá látọ̀dọ̀ mínísítà hmm. àbẹ́ni tó gbà wíwá látọ̀dọ̀ sẹ́nítọ̀ hmm. àbó gbà wíwá látọ̀dọ̀ rep eh, gọ́vnọ̀ eh, chairman local government àwọn èèyàn jàǹkàjàǹkà wọ́n ti kọ̀wé fún wọn tí wọ́n sì lè mọ́ gbà so táà ní wọ́n mọ̀ <laughs> ọmọ ta ni ládùúgbò ìgbà tá ń dọ̀ ọmọ mm. so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn rẹ̀ rí i pé ìdínà tí wọ́n fi rí sẹ́ mm. ọ̀nà kejì náà ni pé káwọn ẹni tó wà lẹ́nu sẹ́yìn gangan fúnra ara wọn kó wọ́n máa fẹ́ fọmọ wọn dípò ara wọn ẹlòmíì ò tí ì kú lẹ́nu sẹ́gun ó ti fọmọ rẹ̀ méjì sí sẹ́kítọ̀ yẹn. so àwọn ọmọ ọlọ́mọ náà sì kún títì táwọn náà ń wá sẹ́ nígbà táwọn ò mẹ́ni kankan ẹ̀wọ̀n káwọn ọmọ ti wá àwọn ọ̀nà ọ̀sàánù wọn. <laughs> so ọ̀nà ẹlẹ́kẹta òun náà ní pé kí wọ́n ta flọ́ọ̀tì sẹ́yìn. Mm. àwọn ọmọ tó ń wá sẹ́yìn sí wọn ní kẹ́ lọ mú two million wá hmm. ẹ dákun yóò láti pa two million lẹ́nu sẹ́yìn náà èlò wọn fún wọn lóṣù. so wọn á ní kí wọn lọ mú two million wá nígbà tẹ bá rí two million wá wọn fọmọ ṣẹ omi wọn lè ní one million omi wọn lè ní five hundred thousand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé irú owó tà ń san sọ́tọ́ ká sanrú rẹ̀ kọ́ mọ́ lè bá àríṣẹ́ àbí báwo. lábẹ́ òfin ọlọ́run owó yẹn tó bá yẹ pé ni tí ọ̀fẹ́ bá wa wá ṣe fọ́ọ̀mù wíwá ní ọ̀wá hmm. wàhálà ni ó ṣe oògùn ni ó là hmm. kó tó di pé oríṣẹ́ ń ṣe fọ́ọ̀mù wa oríṣẹ́ ń wá fọ́ọ̀mù wa hmm. kò sí ní tó burú ká sanwó ṣe nítorí pé tí iṣẹ́ ń bá wà nítòsí ni kí ló dé táwa náà náwó gan. Hmm. àbúrò sanwó fẹ́ nìkan owó kìnnì ọba ń rọ ẹrù ni àbọ̀ bá ń sọ ẹrù. Hmm. so ṣùgbọ́n gbà tó ṣe pé wàhálà ni ó ṣe á wàá sanwó fún un lódiwọ̀n wàhálà tó bá ṣe. Hmm. so eléyàn ni àwọn services company tí wọ́n máa ń sí lọ́pọ̀lọpọ̀ lókèrè. níṣẹ́ mi ti kàwé tán mọ̀ ń wá ṣe màá lọ sí service company public service company. so màá lọ bá wọn pé mọ̀ ń wá ṣe irúṣẹ́ wò lọ́ wá màá fíìlì fọ́ọ̀mù so àwọn náà bá mi apply sọ́nà oríṣiríṣiríṣi hmm. so wọ́n sì sọ pé owó ṣe táwọn ṣe yẹn tó bá click iye báyìí ni tí ò bá click iye báyìí ni hmm. so kò sí wàhálà nu eléyìí lábẹ́ òfin ọlọ́run torí mo mọ̀ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ fún mi ni hmm. so àmọ́ slot yẹn ti wà lọ́wọ́ tiẹ̀ tẹ́lẹ̀ so ìwọ wàá fẹ́ sọ́ọ̀lẹ̀ àyàfi kí wọ́n sanwó báyìí fún ẹ̀gúnjẹ lélẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní la'anallahu ar-rashi wal-murtashi àtẹni tó gbowó àbẹ̀tẹ́lẹ̀ tọ́ jẹ́ àtẹnitọ́ san fún ọlọ́run lánàá àwọn méjèèjì torí ìdílé ẹja bẹ̀rù ọlọ ẹ mọ̀ kó wọlé ayé ilé ayé náà láàfin sí ẹ̀tọ́ tó bá jẹ́ ti gbogbo ọmọ orílẹ̀-èdè ẹ má fi dùn wọ́n ẹ mọ̀ ìpè ẹ̀yìn lẹ wà ń bẹ̀ lónìí ẹ fẹ́ jayé ipò tẹ wà ń jẹkújẹ téèyàn bá jẹ́ ń jẹkújẹ yóò jẹ ìyàkíyà láyé àti lọ́la kìyàmù. sẹ́mi káwọn ọmọ ọlọ́mọ táwọn lẹ́tọ̀ọ́ sí kí wọ́n rí sẹ́ńbẹ̀ tí wọ́n rí tí wọ́n bá ṣépè wọn ní sàdùà bẹ́ẹ̀ ni tá a bá déwájú ọlọ́run jọ gbẹ̀ndà kìyàmá hmm. nínú ìbéèrè mẹ́rin tá a dáhùn níwájú ọlọ́run hmm. kó tó di pọ́ máa ná wọn náà máa wà àlùjáná wà á máa lè hin min ẹyin wà fi ànfàkọ ọlọ́run bí kálukú nípa owó rẹ̀ hmm. níbo lẹ́ gbarí níbo lẹ́ sí tá a bá ti wá ìdáhùn tó ṣe déédéé ìbéèrè kalẹ̀ díjọ́ kò sí wàhálà kó kálukú ọmọ ẹ̀sìn tágbára rẹ̀ La ilaha illallah. Hey, hello. Aleykum. Aleykum salaam wa rahmatulah. Ọkọ yín o. Akọ́lá Jimá. Ẹ ṣe o màmá. Lọ́wọ́ jà sọ́pọ̀ rẹ̀. Àmín kí ni ìbéèrè yín? Orúkọ mi ṣe Fáàtà Abdulsalam Látúntò Owódé Ògbómọ̀ṣọ́. Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ká jẹ́ bí obìnrin mẹ́fà. Hmm. A fẹ́ jọ kírun papọ̀. A sì tùpá fẹ́ kí jọ̀mọ́ ni. Mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé bóyá obìnrin tí ó ṣe bíi mọ́mú fún wa, ṣé yóò mọ kakéwú sókè ni àbí bí wá ṣe ń kakéwú rẹ̀ káwa náà mọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ìbéèrè tí wọ́n fẹ́ béèrè yìí. ọ̀dà alhamdulilayi tí obìnrin bá fẹ́ ṣe jama bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì lọ síwájú ẹ wá lẹ́yìn mẹ́fà ni hmm. ìmáàmù ní lọ́ọ́ dún wájú bí lè máàmù ọkùnrin ṣe máa dún wájú hmm. ẹ jọ tó dọ́gba àárín yín ni lè máàmù náà wà hmm. tó náà di ó dọ́gba pẹ̀lú yín ẹ̀yin lẹ́ẹ̀ lè máàmù ẹ̀yin tẹ́ wá wà lẹ́yìn rẹ̀ là ń pè máàmù. so ẹ̀yin jẹ mọ́máàtì ẹ̀yin jẹ́ wà lẹ́yìn ìmáàmù nù ìmáàmù ọmọ kakẹ́ sókè lóde wọn tí ẹni tó wà nítòsí rẹ̀ jù àti fi máa gbọ́n ti máa ń kà hmm. so táwọn tó wà àti lósì bá ti wá gbọ́ pé ìmáàmù ti kà fati àjà táwọn ṣe àmín àwọn yòókù tètè mọ̀ pé láwìn bì ìjọba Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Kò ní bí ẹ ti ń pè. Ọlámilé kan ló ń sọ̀rọ̀ sí Adéwọlé ní ìlú Ìlọrin. Kí ni ìbéèrè yín? Nàmá kí àwọn ṣéèkì wa. Béèyì méjì mo fẹ́ ṣe sọ. Àkókò o. Bíyà náà kan ni pé bí ẹ bá jẹ́ tẹ̀kìtìrì yìí, àwọn tó máa ń pèyàn ní kẹfẹ́rí káàkiri pé tó bá fi ṣíbí jẹun pé máa gbé jáde. Ó ti yé ó ti yé náà náà náà ẹ̀ ń sọ bá já sí pé mọ́ṣáláṣí wà ládùúgbò tó jẹ́ kí gbogbo àwọn mọ́ṣáláṣí wà ló pọ̀ nù wọn ní àwọn àṣìṣe wò à ń tú ẹ̀rọ gbẹ báyìí làwọn ìmọ̀mù tó wà lọ tó lè já sí mọ́ṣáláṣí fún yẹn ẹ̀kọ́ tó wà ládùúgbò kò sí mọ́ṣáláṣí àwọn ẹ̀sìn yìí yẹn ẹgbẹ́ sọ́kẹ́ máa kí lẹ́yìn àwọn ọ̀sẹ̀ sí àbí sọ̀tẹ̀ ká kí lẹ́yìn wọn lóye mọ̀ ní ọjà. alhamdulilayi tó bá dá wa lójú sáká pé ẹni tí ń ṣe lè mọ́ mọ́ṣáláṣí kan takfiri ni hmm. kọ́tọ́kẹ́ ṣe sọ láti lẹ́yìn ẹ̀ hmm. ìgbà tí ẹ bá ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ òun gan kò dájú pé ọ̀dà ní apá òun ṣe sọ láti nílé màmú torí pé gbogbo jẹ̀mọ́ tó alẹ́ rẹ̀ kẹfẹ́rí ni wá. La ilaha illallah. sọ ẹ wá mọ́ṣáláṣí síwájú tẹ́ ẹ bá a rí tí ò sí mọ́ṣáláṣí kankan ní gbogbo àdúgbò ń bẹ ṣe wí àwọn ọmọ o. Hmm. sọ ẹ wá wá àyè kan tọ́ra jìnnà sí ibi tí mọ́ṣáláṣí tí tẹ̀kìfẹ́rí ti ń ṣe lè mọ́mù yẹn wà. Hmm. sọ ẹ wá tẹni síbẹ̀ gbogbo ròyìn ròyìn ẹ̀yọ́ mọ̀ ṣe sọ láti yín bẹ̀ ẹ mọ̀ tẹ̀kẹ̀fẹ́rí tí ń ṣe lè máa mọ̀ fi hùwù bẹ́ẹ̀ inṣàlá hmm. torí pé pé sọ láti lẹ́yìn rẹ̀ torí pé ìnáwó òun kèfèrí ni o hmm. rárá o àmẹ́yìn ò ní tò lẹ́yìn rẹ̀ nítorí pé kèfèrí ní wò yín àbúrò á tò lẹ́yìn ẹ̀ tí ń wò yín kèfèrí. hello ee ó ti já ọ̀rá ẹ jẹ́ ká tún wo àwọn ìbéèrè tí ó tún ti wà ń kàlẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan ìbéèrè lẹ́yìn òun náà ni pé wọ́n ní. ṣe ti onírìn àjò ọ̀dà ẹja mú hello. hello. naam ó kọ ti ń pè o. hello. ó kọ yín ti ń pè. Ah, wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín ibi ẹ ti ń pè o. wa aleykum salaam wa rahmatulahi wa ń gbọ́ yín orúkọ yín àti ti ń pè. hello. ìyá ọ̀dà ẹ̀yin ò gbọ́ wà wá ń gbọ́ yín ìbéèrè ni onírìn àjò àwọn ti rìn àjò dé ìgbà tí àwọn ti rìn àjò dé àwọn bá gbọ́ pé olùpèpè fún sọ́lá tó máa ń pe azan ó ń pe asọ́lá tó khairu minan naw ní síwájú kí àlìfàjáde kó tó yọ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń pè títí ṣùgbọ́n wọ́n tún wá pé àdáni ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí àlùfájàre bá ti yọ ẹgbẹ́ iṣẹ́ ilé ṣé ó ṣe ìtẹ́wọ́gbà nínú òfin ẹ̀sìn Islam. èyí tó dọ́gba jù ní pé as-salatu khayrun minan nawm yóò wà nígbà tí àlùfájàre bá yọ hmm. èyí tí ò sí as-salatu khayrun minan nawm níbẹ̀ yóò wà ṣáájú kí àlùfájàre ó tó yọ ilé ló jù. hello naam salamu alaykum. asalaamualeykum. wa aleykum wa rahmatulah àwọn gbọ́ yín orúkọ yín àti láti benin republic nìyẹn. kí ni orúkọ yín kí ni ìbéèrè yín. mohammed nazifo ìbéèrè mi ni pé ó sọ pé àwọn ẹran tí èèyàn lè jẹ ní wọn lè rí sí i pé ẹni tí wọn fẹ́ lu ẹran pa tó wá ṣe bísí ìlà ìgbà láàbù ẹran wá fúlẹ̀ tí ó lè jẹ ẹran yẹn ṣé èèyàn bẹ pàkúté ìgbà tó ti ń bẹ pàkúté yẹn ó ṣe bísí ìlà. Hmm. ìgbà tó wá dé hmm. ìdí ìfàkókò èsì mẹ́ra yẹn ẹ̀ àti ìdìkú tó lè bẹ́ra yẹn. alhamdulilayi àkọ́kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ẹran tẹ bá lù pa hmm. ẹ lù pa wá ṣe bísímìlá bísímìlá tẹ sí yẹn kò lè sọ ẹran dẹ̀tọ̀ nítorí pé ọlọ́run ẹ̀bẹ̀ ẹlẹ́dàá kò gbà ká jẹ ẹran tán bá lù pa ọlọ́run wal mawqudatu wal mutaraddiyatu. والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم ẹran tó ṣe ké lùlù lẹ lù pa àbí ẹran tó jábọ́ látòrí òkè àbí ẹran tó kàn pa ọlọ́run bá lóun ọgbà kẹjẹ bí mọ́tò gba ẹran ó fi kú máṣíìnì gba ẹran ó fi kú bẹ́ẹ̀ ṣe ń gba lọ níbi bismillahi Allahu akbar àní jẹ́ so eléyìí túbọ̀ sí pé ẹ̀ẹ́dù. Mm. dúdú ni máa sọ ẹran di ńtọ́tọ́ láti jẹ mm. àyàfi ẹran tí ẹ bá dẹdẹ rẹ ẹ ta lọ́fà ẹ di ajá sí mm. ẹ̀yìn ń bọ̀ àsìkò tí wọn di ajá sí tẹ́ ń ta lọ́fà tẹ́ ń yìnbọn ẹsẹ̀ bisimilayi allahu akbar eléyìí lájẹ. ẹ dẹ takute fẹ́ràn ẹran wa kó ní takute ẹ wá lọ ẹsẹ̀ bisimilayi allahu akbar sófurufú nígbà tẹ́ ń dẹ takute ẹ wá bá gàlà ń bẹ̀ ló kù sẹ́ẹ̀jẹ́ ẹ̀gbọ̀rọ̀jẹ̀ ọ̀tẹ́ bá jẹ́ okùn bètè lẹ́jẹ̀ hmm. àfi tẹ́ bá ba láàyè tẹ́ wá dúnbù rẹ̀ bisimilahi allahu akbar lẹ́lẹ́tọ̀ láti jẹ. Hmm. o hello. ó kọ yín bí ẹ ti ń pè o. ẹ ká àtàwọn àìsàn. aleykum salaam ó kọ yín. ìyá mọ́yìdá ló ń sọ̀rọ̀ láti àbújá kan. láti àbújá kí ni ìbéèrè yín. ìgbà mo fẹ́ táwọn ṣèkù wa kán bá wa ṣe ìgbóhùnsókè obìnrin lórí ìran bí lápẹẹrẹ bí ìran um, um, michael ṣe pé alákọ̀ọ́kọ́ méjì bí ìran kàtó ṣe àtẹ́lẹ̀ kẹta. ní ìgbà ní tìláwà náà lóbìnrin wa ń ka koran náà. àkọ́kọ́ kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin hmm. níbi ká gbóhùnsókè níbi tí wọ́n ti ní ká gbóhùnsókè nù sọ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ohun obìnrin kò dàbí tọkùnrin níbi dídá fìtínà sílẹ̀ ohun hmm. ọkùnrin àwọn fìtínà olówó ọkùnrin dálẹ̀ fún láti fi pé wọn ò gbádùn hmm. so àmọ́ obìnrin ohun rẹ̀ lè dá fìtínà lẹ̀ hmm. so ìdí nìyí tó fi jẹ́ kó fi ọlọ́run dá lórí pé támánikóbìnrin náà gbóhùn sókè támániká gbóhùn ọkùnrin náà ó gbóhùn sókè ọkùnrin ó gbé sókè bí ọkùnrin hmm. obìnrin ó gbóhùn sókè bí obìnrin hmm. ìgbóhùn sókè tó obìnrin náà ní ta ti ṣàlàyé lẹ́ẹ̀kan nínú bí obìnrin ṣe lè ṣe lè má mú fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n ní tó bá ti gbé sókè lọ́nà tẹ́ni tó súnmọ́ jù bá ti gbọ́ pé ń sọ̀rọ̀ ní tí sì ń sọ ni ó ti gbé sókè hmm. kò ní wọn pariwo bí ẹni tí ń pèpè fún sọ̀làtì torí pé obìnrin lòun wàá kà sókè lọ́nà tó ti pẹ́ ní tó bá dúró tiẹ̀ yọ́ọ́ gbọ́ pọ̀ nǹka kí orí ó sì mọ̀ pé ní tó nǹka ni hmm. ó ti tó bá ń bẹ́ẹ̀ náà ní tó bá gbá alukurani ló tó fẹ́ kà tó fẹ́ kà lẹ́ni tó gbóhùn sókè wá kà gbóhùn sókè lọ́nà tẹ́ni tó súnmọ́ ju ó fi gbọ́ pé ọ̀nka kí ó. Hmm. jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlọǹkọ bá fi san wọn lẹ́sùn lórí láyé bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ ọpẹ́ pàtàkì lẹ́wọ̀ Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣà àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní ẹ̀ṣánú adélógbòmọ̀ṣọ́ sheikh kọ́lọ́hún kó jẹ́ kárí yín pé látàrí dáadáa kó sì jẹ́ kẹ́ látúnbọ̀ tán dáadáa pẹ̀lú lójúpọ̀nà ẹ̀sìn Islam ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ́ kọ́ wọ́rin wá láti òkè àdó akíntọ́lá jazakumullahu khairan ọ̀làdùn níbi ọ̀rọ̀ òun ló kọ́ mi ọjọ́ mẹ́jọ ìní ní kẹ́tún jẹ́ káwọn pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ pé sálámù alaykum ورحمة الله وبركاته الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز